kí ọlọ́run kí ó gbà ní ìjọsìn fún wa kọ́lọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àti ní ààyè wa ẹ jẹ́ ní ìfarabalẹ̀ kí a fi àpèrè tẹ̀dí láti jẹ àǹfààní àti láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafudeen Gbadebo rọ́jí lórí àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra bismillah warahmatulahi wabarakatu. abọ́rọ̀ wa débi wípé ta ni obìnrin tó lẹ́sìn nínú ọ̀rọ̀ tá a bára wa sọ lánàá obìnrin wo ló alẹ́ pò lóbìnrin tó lẹ́sìn à ń rí i pé ní àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí iná ni wọ́n ti yapa tí wọ́n ti gbéra wọn jìnnà sí ẹ̀sìn àti ẹ̀kọ́ tẹ̀sìn fi kọ́ wa ọ̀pọ̀ àìmọye wọn iná ló jẹ́ pé ìmúra wọn kò sí àfihàn pé mùsùlùmí ni wọ́n ọ̀rọ̀ ẹnu wọn kò fi hàn ni pé mùsùlùmí ni wọn ìhùwàsí wọn kò sí àpẹẹrẹ pé mùsùlùmí ni wọn báwo la ti ṣe wá fẹ́ mọ̀ wípé obìnrin yìí lẹ́sìn àbí ọ̀lẹ́sìn kò sí tàbí ṣùgbọ́n wípé ẹ̀sìn òun lọ pàtàkì jù nítorí pé nílé ayé wa tá a wà lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń tàn yẹrinyẹrin sáwọn èèyàn lójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò níláárí tí ò wúlò rárá ni wọ́n máa kà kún ni wọ́n máa kà sí léyìí tó sì ṣe pé gbogbo ẹ̀ kò gbéni débì kan ẹ rí i pé ńgbà tá a bá kú gẹ́gẹ́ bí òfin ọlọ́run bá ti ṣe sọ nǹkan mẹ́ta ló máa ń bá ni dé sàárè mọ̀lẹ́bí a máa bá ni débẹ̀ dúkìá tá a kójọ nílé ayé a máa bá ni débẹ̀ ẹ̀sìn tá a gbélé ayé ṣe a máa bá ni débẹ̀ ẹbí ó padà lé dúkìá náà ó padà lé àmẹ́sìn wa tá a gbélé ayé ṣe yóò bá wọ sàárè yóò máa bẹ pẹ̀lú wa títí jọ́gbìndàlù kìyàmù ẹ̀sìn gbogbo ẹni tó bá kẹsìn kún irú wọn ni máa ń sórí rẹ o ẹni tó kẹsìn kún àti ayé ń bì náà ni ó ti dára rẹ mà akramakumullah báwo la ti ṣe fẹ́ mọ̀ kóbìnrin lẹ́sìn láti pilẹ̀ ìníwọ̀ bàbá àtìyá iṣẹ́ ńlá ń bẹ wọn adúyín lórí àwọn ọmọ tẹ̀ ń bì lọ́kùnrin àti lóbìnrin ẹ bímọ ẹ fi wọn sílé kí o níbi tí wọ́n ti lọ kọ́ qala Allahu qala rasuluhu níbi tí wọ́n ti kọ́ pọ́lọ́ sọ anabi sallallahu alayhi wa sallam sọ báwo la ti ṣe fẹ́ sọ pé irú ọmọdé ó sì wá bóòlù sì fẹ́ lẹ́sìn bó ló sì fẹ́ lẹ́sìn àbẹ́ kan fi sílé kí omi tó tún máa rọ̀rọ̀ kúrọ̀ sí lórí toríṣiríṣi náà ní ilé kí ó ilé kí ó wà tó jẹ́ pé kọ́kúkọ́ lásán wọn kàn máa kọ́ àwọn ọmọ bí wọ́n máa kọ́ wọn lórí wọ́n máa kọ́ wọn rárá eléyìí wọn á jẹ́sìn so ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe pé ilé kí ó tán fọmọ sí kò sí ń tọ́ka wọn bá máa lọ bí ọ̀lọ́kọ̀ kà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní kọ́ máa sanwó lé kí ó bóyá tọrọ bóyá sísì náà ni wọ́n ń gbà lóṣooṣù àwọn bàbá yẹn sọ pé kọ́ máa jókòó ń bẹ̀ gbà táwọn náà lọ lé kí ó sáwọn ọmọ àṣẹlẹ̀ ayé ni ọ̀pọ̀ àìmọye ló tó yẹ pé wọ́n lè kó gbogbo owó ilé ayé wọn láti san oṣù kúlù ọmọ ṣùgbọ́n tó bá kan lé kí ń kọ́ wọn ò ní san wọ́n lè sọ pé jọ wọ̀límà iná làwọn máa san gbogbo ẹ̀ papọ̀ èwo ń wá wọ̀límà irọ́ lásán tó jẹ́ pé ọmọ ọmọ nǹkan kan kà ní alukur'ani wọ́n wàá kọ́ ní àwọn àyà bíi mẹ́ta márùn kan wọ́n bá ti wá kàdé wá òlà ìka òmọlúmọ́fọ́lẹ̀ ọ̀hún gbogbo àwọn sẹ́lẹ̀yìn lọ́wọ́ asọmọdé lẹ́sìn pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yẹn ẹ̀rí tó ṣe pé àwọn òbí gan ni ọmọ takò wọn tọ́mọ bá rí i pé àwọn obìnrin ń wọ jìlbáàb wọ́n ń wọ sọ́gbàgẹ̀rẹ̀ wọ́n ń bora wọn látòkè délẹ̀ òbí ni ó tún máa takò wọn pọ̀lọpọ̀ màmá ló ti sọra rẹ̀ di àṣepọ́nì ilé fọ́mọ tí ó mọ abẹ́fẹ́lẹ́ tí ó fi máa gé aṣọ ọmọ dànù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ńlọ́wọ́ àtọ́wẹ́ kó ti ra sísọ́ọ̀sì tí ó fi máa gé gbogbo jìlbáàbù ọmọ tí ó máa gé dànù pé mi ìyá rẹ̀ èmi ò eléyìí ìwọ ti ṣe lè wọ́rú ẹ̀ ah ngba tí ìyá ọba wa da so wá buru pé ma ọ daa ni ńgbà ti ìyá olowo ti tí olowo ò lówó sọ burú pé kọ́ ọmọ ó ni ọrọ ní ọ̀rọ̀ tó wó nù àmọ́ bíi àwọn ò lè gbà kọ́ ọmọ àwọn ọmọ wa sẹ̀sìn kan táwọn ọ̀mọ̀dì rẹ ẹ̀sìn wo lẹ́yìn mọ̀dì rẹ̀ èwo lẹ́yìn mọ̀nà ẹ̀sìn tó ọlọ́run ṣàánú ọmọ yín lọnà tó ṣe pé ò tí ì àánú ṣé ṣé yẹ máa ló wà nínú àwọn òbí ọmọ wọn wọn ò ní lọ síbi sanba wa sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam níbi tó máa ti lè ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ̀ níbi tó máa ti lè mà nípa ẹ̀sìn tó nu ọmọ túnra rẹ̀ sí gbogbo ibi tó kù sí ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam eléyìí tá à ń ṣe ká yóò tún ọ sí tí ìgbésí ayé rẹ̀ gan fi nítumọ̀ yóò tún ọ sí lọ́nà tó ṣe pé nítorí wọn bá ti torí rẹ̀ dẹ wàá rí ṣe yóò tún ọ sí lọ́nà tó ṣe pé nílé ayé yìí ẹnìkan ò ní pé tiẹ̀ ọ̀já mọ̀ nǹkan ṣùgbọ́n gbà tá a bá kà á kún kọ́ ọmọ tí ó wá bí ìdánilẹ́kọ̀ọ́ sí bí yóò lọ sóde ọmọ tí ò wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yóò lọ sóde fújì ṣebí gbogbo ẹ̀ náà là ń rí yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìnyí kò tí ì dàgbà débi kan tí ń bóra ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìnyí yóò wọṣọ tí ó fún bàjẹ́ tó yẹ pé gbogbo ńtọ́lọ̀ ní kó gbé pamọ́ iná ni ó ti gbé ta yóò wá gbé ìbòrí kan sórí bíi ankachifu tí ó ju pélébé lọ láti tún fi dá àmọ́ pé ọmọ mùsùlùmí mà ló ń ṣe ẹran yìí ọmọ mùsùlùmí mà ló ń ṣe ségesège yìí báyìí bẹ́ẹ̀ sì ni irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ nígbà tí ọmọ bá ti ń rìnrìn kurìn ti ń jáde lọ́nà tí ó mùsùlùmí mu ẹ rí i pé irú àwọn arú rẹ̀ àwọn ọ̀bùn bíi irú tiẹ̀ náà ni wọ́n kàn lù nígbà táwọn bá sì ti kàn lù tí wọ́n kì mọ́lẹ̀ tí wọ́n fún lóyún wọ́n pàtì wọ́n padà dáadáa yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ abẹ́ látàrí pé bí ò ní àmójútó tó péye fún wọn wọn ò kọ́ wọn lẹ́sìn tó dára ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ńgbà tó bá yá yóò bímọ kínní yóò bímọ kejì yóò bímọ kẹta sí àwọn ọkùnrin lọ́rùn láwọn ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí wọ́n bá wá tìran rẹ̀ wọ́n tì mẹ́ni àkọ́kọ́ yóò sọ pé nǹkan wọ́n tìran rẹ̀ mẹ́ni ẹ̀kejì yóò sọ pé nǹkan wọ́n tìran rẹ̀ mẹ́ni ẹ̀kẹta ni wọ́n bá sọ pé kílẹ̀ tiẹ̀ ń bá kátẹ́ mọ́ ara yín àwọn márùn la ṣe ń jọ náà la hawla wala quwwata illa billah ṣèbá pọ̀lọpọ̀ náà lọ́wọ́ nínú wa lọ́sẹ̀ pé tó máa ní kẹ́ ẹ̀fọ́mọ yín sí skul ẹ̀fọ́mọ yín sí skul táwọn mùsùlùmí dá sílẹ̀ níbi tí wọ́n ti kọ́ ọmọ lẹ́sìn tí wọ́n ti kọ́ ní tilé ayé náà ẹ sọ pé ẹ̀lẹ́fọ́mọ sí skul mùsùlùmí nítorí pé skul mùsùlùmí kò standard wọ́n wá fi sí skul kan tó jẹ́ pé kìí ṣe tàwọn mùsùlùmí láti bẹ̀ yẹn ọmọ ọmọ kọ́kọ́kùkọ̀ ọmọ ọmọ ṣèṣekúṣe nígbà tó bá dàbí tí ṣe rí tí wọ́n bá wá ní kó mú ìyá bí tí ṣe rí wá sẹmọ kọ yẹ kí ìyá wọn dà tí wọ́n bá ní kó mú bàbá bí tí ṣe rí wá ó yẹ kí bàbá yẹn náà lè dáhùn. akramakumullah báwo la ti ṣe fẹ́ mọ̀ ọmọ lẹ́sìn tí ó kọ́ nípa ẹ̀sìn Islam báwo la ti ṣe fẹ́ mọ̀ pọ́ ọmọ mẹ́sìn ọmọ lẹ́sìn nígbà tí ó bá máa lo ntànàbì sallallahu alaihi wa sallam tó fi kọ́ wa ẹ̀sìn náà gan dà ẹ̀sìn náà gan dà lọ́dọ̀ àwọn ọmọ tó ṣe é pé fala saddaqa wala salla walakin kaddaba wa tawalla wọ́n ń pèpè fún sọ́lá tí wọ́n lọ. àwọn ẹni tó ṣe pé wọ́n ń takò tọ́lọ́run lójú méjèèjì ẹ̀sìn náà dà ganan rí akramakumullah látara pé ọmọ kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọmọ máa ń padà dẹni tọ́lẹ́sìn látara pọ́ máa ń gbọ́ nípa tọ́lọ́run ọmọ máa ń padà dẹni tọ́lẹ́sìn lẹ́sìn látara pọ́ máa ń yọ padà máa hùwà ẹni tó lẹ́sìn tí ọba àjẹsìn ooru mú gbà mí àwọn ẹni tó wọṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ńlá agùn bóòwò alẹ́ ẹni tó gbé jìlbáàbù wọ̀ tí ọba jẹ́sìn ẹ̀sìn ń ló mú sí bẹ́ẹ̀ so akramakumullah àní kò sí ntọ́ dáa tó ẹ̀sìn ẹ̀sìn tẹ́ kàkùn ẹ̀ rí i pé náà lé iná lè horo ọ̀pọ̀lọpọ̀ padà yá gbẹ̀yìn so ọ̀pọ̀lọpọ̀ ó ti dàgbà yóò ti fi gbogbo gbèsè ayé sí erégbè tán nígbà tó bá dìrọ̀lẹ́ ayé rẹ̀ yọmọ wá wá síbi tó ti fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run níbi tó ti fẹ́ gbọ́tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ọmọ wa fẹ́ kún yọmọ àfi sun ẹ̀jẹ̀ nígbà náà pé ah tó bá ti kó àwọn ti máa ní àwọn bá ti ṣe gbogbo ohun táwọn ṣe tẹ́lẹ̀ ẹ̀kọ́ máa yín lẹ́sìn ẹjọ́ máa yán lẹ́sìn àwọn ọmọ míì tó ń lọ sí yunifásitì ẹ rí i pé nígbà tó lọ sí yunifásitì yẹn ó lè jẹ́ mínísíkẹ̀t lọ́wọ́ débẹ̀ nígbà tó débẹ̀ tán ibẹ̀ ló ti bá àwọn sísítà kan pàdé táwọn múra nímúra ẹ̀sìn àwọn ni wọn máa ṣàlàyé fún pé gbogbo tá à ń ṣe yóò pé wa ká máa wọ aṣọ òwò ká máa fi gbogbo ẹ̀ hàn síta kò pé wa kí á ní láárí rẹ̀ nítorí ọ̀nì ká gbé pamọ́ tá à ń gbé ta lòun náà bá sì gbọ́ lọ́ba gbà lòun náà bá padà dẹni tí ń wọ jìlbáb lòun náà bá padà dẹni tí ń bora rẹ̀ so ńgbà tó délé kàkà kí náà òbí ọmọ adùn wọn máa wá bínú wípé no mínísítẹ̀ tó wọ lọ sí skul yẹn jeans tó wọ lọ sí skul yẹn ńlá fẹ́ kọ́ padà sídìí rẹ̀ àà mínísítẹ̀ ti jẹ́ǹsì eléyìí ti jẹ́ káwọn olùkọ́ sukùú gan sọ pé àwọn bá wọn sùn àbí ńgbà tí ìsìnkú ẹ̀yìn dálẹ̀ síbẹ̀ gbọ́n ti ń ṣẹlẹ̀ láyé nìsín ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ti ń kọ́ ọmọ ní yunifásitì tó yẹ kó jẹ́ pé bàbá làwọn jẹ́ olùfinimọ̀nà làwọn jẹ́ àwọn náà ni ó tún máa wá pé àwọn fẹ́ bọ́ ọmọ sùn a'udhu billahi minash shaitani rajim irun tí wọ́n ọ̀fẹ́ kún fi lọ́mọ tiẹ̀ ó sì fi lọ́mọ aráyé ọ̀bẹ̀rù ọlọ́ni ṣebí ni ó tún kẹ̀kẹ́ ṣe ti ń ba kẹ̀kẹ́ jẹ́ àwọn á ní ọmọ ọmọ ọmọ fẹ́ẹ́lì nítorí pé aṣọ tí ń wọ̀ gbogbo ẹ̀ ó ti mọ́ ọ lójú àwọn aṣọ kọ́ bá sùn lẹ́ẹ̀márùn kó tó di pọ́ sọ máàkì rẹ̀ èèyàn gba thirty something fail kó lè bá wa sọ di eh, kó lè bá sọ di forty àbí forty five àbí kìíní kan ọ bá sùn lẹ́ẹ̀márùn la hawla wala quwwata illa billah ṣebí bàbá bẹ́lẹ́rin bàbá bẹ́lẹ́rin wí ká bẹ́lẹ́rin wí ọ̀pọ̀lọpọ̀ látàrí ìwọ̀kuwọ̀ yìí náà ni látàrí ìwọ̀kuwọ̀ wọn mú kólùkọ́gùn ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣàlàyé fáwọn ọmọ wípé fọ́múlà tó ń fẹ́ sọ fún yín yìí báyìí o five xf ni ní ọba gbé ní kọrínkọ̀dì ní ọba ní fx five torí ìríkúri ti ń rí tó gbogbo àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo tó fi dórí àwọn universities yẹn náà ó yẹ kó ilé ẹ̀kọ́ ni kìí ṣe school ilé ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ gbogbo ọmọ tí ń lọ síbẹ̀ ká tírèèni wọn wọ́n wúlò nítorí pé àwọn ọmọ burúkú wọn ò lè jẹ́ kórílẹ̀ ọ lọ síwájú àwọn ọmọkọ́mọ tó yẹ pé wọ́n ń tàdí wọn wọn lè jẹ́ kó orílẹ̀-èdè ọ lọ síwájú orílẹ̀-èdè ò lè jẹ́ orílẹ̀-èdè gidi nígbà tó bá jẹ́ pé ìranù làwa bá fi síwájú oríṣiríṣi ọ̀làjú ní bẹ́ẹ̀ ń lo òyìnbó oríṣiríṣi dáadáa làwọn òyìnbó náà rí ṣe kí ló dé tó fi jẹ́ pé ńgbà táwọn afẹ́ gba nǹkan wa lọ́dọ̀ òyìnbó gbogbo tí ọ̀dà gbogbo ranù gbogbo rẹ́gbẹ̀ gbogbo rádaràda làwa gbà wá àwọn ètò ọ̀dà bóun ni wọ́n ṣe ṣe mọ́tò ṣebí àwọn school technology làwa náà nílẹ̀ kìnnìkan technical university gbogbo kìnnìkan èwo làwa rí ṣe lẹ́ẹ̀dì lásán tí wọ́n fi ń kọ̀wé sáà rí ṣe ni àkúkú ah, rí ṣe àbẹ́là yìí gan lásán ẹ máa gbọ́ made in Ghana àwọn ò ṣe kán so àfi kọ́ jẹ́ pé àwọn ọmọ wa wọ́n wá fárí apá kan wọ́n dá apá kan sí àbọ̀ ó fi ṣòkòtò gẹ̀zẹ́tì di gbogbo pàǹtì lọ́wọ́ ń ta la hawla wala quwwata illa billah sírò àwọn eléyìí náà láwọn atara àwọn lọ síwájú àwọn ẹni tó ṣe yí pé wọ́n wá sọ skul wọ́n sọ skul gan nígbà míì bíi pápá pápá zìnnà ńlá wàlà hawla wàlà quwwata illa billah alẹ́ nìkan bọ̀ wá sínú lecture hall ọwọ́ àti wàá múra ó múra dẹ́dẹ́dẹ́ gbogbo òdi lọ́wọ́ à ń tà yí báyìí gbogbo pátátọ́wọ̀ náà ni gbogbo èèyàn rí ń tà yí báyìí ó ti wá tọ́ gbogbo tọ́kùtọ̀ òróró orí rẹ̀ gan ó tó dín ẹyin kẹ́yìn ó jiná. wọ́n á bi léèrè pé kí ló kí ló ń gbólóró pọ̀ ń ń lọ disco ni ló bá ní àwọn wá sí lecture ni lecture wo ó ní two five four two five four lọ wá lọ wá múra báyìí two five four yẹn ó tún wá jẹ́ Islamic studies lọ wá wá báyìí inna lillahi wa inna ilayhi raji'un ẹ jẹ́ kí gbogbo akágbárùkù ti títún àwọn ọmọ wa ṣe nítorí pé tó bá pọ́ ọmọ ọlọ́mọ ló bá ń ṣe bẹ́ẹ̀ lónìí ẹ̀hẹ́n oyè tó kan rẹ̀ dé ọ ń bọ̀ wá kan rà wò nítorí pé ọmọ tiẹ̀ náà ń bọ̀ tí wọ́n bá ṣe tọ́ bá sánà káwọn ọmọ ọlọ́mọ ṣe dáadáa lónìí ìtọ́mọ tiẹ̀ náà bá gbọ́njú bá lónà ó ṣe o ìtọ́mọ tiẹ̀ náà bá ká máa wọ̀nyàn lọ́wọ́ lónà ó hù torí ọ̀dọ́ wa wàjà máa ẹja bẹ̀rù ọlọ́run àwọn ọmọ wa ẹja tí kò máa ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ òbí kí ló dé tí wọn ò fi fẹ́ káwọn ọmọ wọn jẹ́ lẹ́sìn àwọn ọmọ lérò pé táwọn ọmọ àwọn bá jẹ́ lẹ́sìn tí wọ́n bá mójútó ẹ̀sìn Islam wọn ò ní ríṣẹ́ iṣẹ́ kìnnì gánà rí iṣẹ́ kìnnì gánà rí Nàìjíríà yìí la wà ara àwọn ọmọbìnrin tí ń rìn hòhò tí wọ́n parí yunifásitì tí wọ́n wá ṣẹ́ tí wọn ò rí kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n tún bá sùn lórí páwọn ò fún wọn ṣẹ́ tí wọn ò ríṣẹ́. tó ń tí àpọ́nlé àti iyì tí ọba mú wa ó dájú pé sísọ máa ta àti yíyá yàkúyà kò lè mú wa fún wa ẹ̀sìn wa àgbọ́dọ̀ fi sílẹ̀ tá a bá sáyé tán àlùkìyà àmàtúnṣe kù torí di eléyìí ẹni tó lẹ́sìn ní kẹfẹ́ o ẹni tó lẹ́sìn ní kẹfẹ́ ọkùnrin míì náà tí ò gbádùn ó rá àwọn ọmọbìnrin tó lẹ́sìn lẹ̀ yóò ní wọn ò wo àwọn ẹni tí ń wọ jíǹsì ló wò ẹni tí ń wọ jíǹsì tí gbogbo òdi rẹ̀ ti wà ń ta ló wò ẹ̀yin náà kọ́mọkọ́mọ wa wọ́n ń dín mọ́sà mọ́sà yìí wọ́n á pọ́n ṣúgà sí lára wọ́n á gbé sílẹ̀ gbogbo àwọn ẹṣin wọn á bò yànmọ̀ kan àti mọ́sà kan tí wọ́n dín wọ́n pọ́n ṣúgà sí lára wọ́n gbé sínú kéèsì tí wọ́n kàn kalẹ̀ nínú gíláàsì ẹṣin kankan kò ráàyè débẹ̀ èwo ni ó wù yín tó bá jẹ́ pé ẹ̀yin náà bá máa ń tẹ̀sí nítọ́ dájú ni pé eléyìí tí ẹṣin kankan ò débẹ̀ inú òwú kálukú yàtọ̀ sí èyí tí ẹṣin kù yànmọ̀ kan akramakumullah bẹ́ẹ̀ lẹ́nìkan sọ fún mi ó lóun fẹ́ ìyàwó ìyàwó tó ń wá fẹ́ yìí ó jẹ́ ìyàwó tí máa wọ ṣòkòtò ṣáájú kó tó di pò ń fẹ́ òun ti pé òun ti bá a dá májẹ̀mú òun ní wọ ṣòkòtò jáde má wọn máa wẹ̀wẹ̀ alápọ̀nlé ó sì máa sin náà wọn máa ṣe sọ̀láàtì obìnrin yìí sì ló ń gbà ṣé ẹ mọ̀ pé téèyàn bá ń wá nǹkan tẹ́lẹ̀ náà gbogbo májẹ̀mú tí wọ́n bá là kalẹ̀ fún iná ni ó gbà wọlé ó lóun máa ṣe dáadáa òun ní wọ ṣòkòtò má gbogbo ṣòkòtò òun lòun jò ná òun wọn fan dànù òun ní wọ má àfi tí wọn bá yà wọ fún ọ níwájú rẹ̀ ọkọ sá ló ń gbà obìnrin yìí lóòótọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bíi májẹ̀mú obìnrin yìí ó padà dẹni tí ń ṣe sọ́lẹ̀t ṣùgbọ́n ọkọ wa ń sọ fún mi pé káwọn ọmọ ti jàtà ìjà pínrín ni gbogbo ohun tó ti sọ fún òun pé ní simon yóò mọ wá sí yóò mọ wá wọ ṣòkòtò jíǹsì jáde yóò mọ wọ lẹ́gìsì yóò mọ wọ mínísíkẹ́ẹ̀tì yóò mọ wọ jáde subhanallah otu tún wá paṣọ láti tì bígbà tó ṣe kó náà lò bígbà tó kọ ní sìn tẹ́lẹ̀ náà kì í ṣe allahu rabbul alamin subhanallah wọ́n ní kì í tán nínú gbòòsù kọ́ mọ́ baṣọ jẹ́ náà rẹ́ni tó lẹ́sìn ẹni títí ẹ̀ tún kù lára rẹ̀ pé yóò kù torí ọ̀dọ́ wa ẹni tó pé ó rọ ọmọlúwàbí ńlọ ọ̀fẹ́ ọmọ ìwọ obìnrin tó ń ṣẹ̀sìn okú oríire o mójútó ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ló máa ń jẹ́ ká ga ẹ̀sìn ló máa ń pọ́n nílé mọ́wòó ti pàwọn èèyàn máa fi ọ̀sẹ̀ yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tí kò bá mọ yìí kí máa fi ti sọ ní dẹni yìí ó máa fi ń ṣe yẹ̀yẹ́ ni mọ́wòó pàwọn èèyàn máa fi ọ̀sẹ̀ fẹ̀ nítorí pé ẹni tí ò mọ kí lọ́lọ́ wí kò mọ kí lànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wí kí ló ń tún fẹ́ kó ṣe ìdí nu ní tó ń ṣe lẹ́sìn tó sì máa ń tó ń ṣe lọ́nà ó náà ìbá ti máa ṣe bó ti ṣe rí jẹ́ ṣe o àpèjúwe rẹ̀ dàbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni lọ́jọ́ tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ àsọyépọ̀ pẹ̀lú àwọn ará Mẹ́kà níbi tí wọ́n ti ṣe sulhul Hudaybiyah anábì ní kó kọ sílẹ̀ ipe eléyìí ni àsọyépọ̀ eléyìí tó wáyé láàrin Muhammad Rasulullah àtàwọn ará Mẹ́kà hm? wọ́n ní kí ló pé Rasulullah ìránṣẹ́ Ọlọ́run hm? ibi tó ti sọ muhammadu ní kọ́kọ́ muhammadu ọmọ abdullah kìí ṣe rasulullah torí tí a bá mọ̀ ọ́ ní ìránṣẹ́ ọlọ́run a bá ti takò ọ́ subhanallah bẹ́ẹ̀ náà ni ti gbogbo ẹni tẹ́ ẹ rí tí ó máa takò ẹni tí bá ń ṣẹ̀sìn tí ó máa fẹni tí ń ṣẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ìwọ sí gbogbo òdìlẹ̀ ìwọ tó yẹ kí wọ́n máa sọ lóko ìwọ tó yẹ kí wọ́n máa ta rọ́bà wọn ò ta rọ́bà wọn ò sọ lóko ìwọ wá ń fẹni tó bo gbogbo àṣírí ara rẹ̀ wọ́n wá ń fún un ṣe yẹ̀yẹ́ ó dájú pọ̀ gbádùn ó dájú torí délé tó náà bá máa tó ń ṣe pẹ́sìn ni òun náà kì bá ti máa ṣe ti ń ṣe òun náà bá di mùsùlùmí ṣùgbọ́n bò lẹ́ ti fẹ́ ṣe àkọọ́lẹ̀ ọlọ àkọọ́lẹ̀ ọlọ́run tó ti sọ pé àwọn kan mọ̀nà àwọn kan ṣìnà tó bẹ́ẹ̀ bá tún bùnyàn lówó lórí pé kọ́ mọ̀nà yóò kàn jẹ́wọ́ ni kò ní mọ̀nà ńgbà tọ́lọ̀ wọn bò kúkú kọ́ máa pé yóò jẹ́ni tọ́ mọ̀nà adúpẹ́ fọlọ́ àwa tọ́lọ̀ ti fi mọ̀nà ọlọ́run mọ̀sí àlọ́nà àwa náà ká sì ká má rìn ní gbèrígbèrí ibi tí a lóun fẹ́ fi ọmọ yín ṣé bá ti rí pé ẹni tó lẹ́sìn ni ẹ fọ́ máa ń fún ọ ẹ fọ́ máa ń fún nítorí pé ẹ̀yin òkúkú ní fẹ́ ọmọ yín ẹ̀yin ò ní fẹ́ ọmọ yín tókí á nìtumọ̀ ká wá wo wọ́mọ gbà tó ti lẹ́sìn ẹ̀sìn rẹ̀ tẹ́yìn lọ́rùn ìwà rẹ̀ sì wù yín ẹ fọ́ máa ń fún eléyìí jẹba ta lẹni tó lọ́lá jù nínú àwọn obìnrin ẹni tó dáa jù nínú àwọn obìnrin òun náà tó dáa báwo la ṣe mọ̀ pé obìnrin dáa òun náà tó ṣe pé tọkọ rẹ̀ báwo inú ọkọ dùn anábì ló ń sọ fún abẹ́yẹn o ó lóbìnrin wo ló dáa jù ó lóbìnrin tó dáa jù lóbìnrin tó ṣe pé tọkọ bá wò inú ọkọ ó dùn báwo ni ọkọ ṣe fẹ́ dùn wọ́n wò pé yes ah obìnrin lélẹ́yìí ó múra dáadáa ó tiẹ̀ kún mi lójú obìnrin tó ṣe wípé tọkọ bá pálàṣẹ yóò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tọkọ bá pálàṣẹ yóò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yàtọ̀ sáwọn kò sí tó ṣe fún mi mi lè máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu mi ń sí ọmọ ọ̀dọ̀ tó o bá sọ̀rọ̀ àjọ máa ná bí owó ni yàtọ̀ sírò àwọn eléyìí irú wọn sì pọ̀ láyé jọjọ àwọn tó jẹ́ pé tí ọkọ bá yọrẹ́ òun lọ yọ àpò lànà ọ̀pọ̀ àìmọye wọn iná ẹ̀ gbọ́ tọkọ gbèrú wọn lọ sí kóòtù ó ní ìyàwó máa lù òun bàjẹ́ ni tóun bá ti lè sọ̀rọ̀ kan báyìí lùlù ni láì ṣe bàrà ó sì wá máa lu ọkọ ńlùkulù bákan náà obìnrin rere ẹlẹ́kẹta òun náà lóbìnrin tó so yí pé kò ní takú ọkọ rẹ̀ tọkọ bá lọ ya ọ ya náà ni tọkọ bá ní eré ya eré ya náà ni tọkọ bá ní wáńbí ó ti débẹ̀ obìnrin rere ni obìnrin tó so pé yóò máa ṣọ́ ọkọ rẹ̀ tọkọ ọba tún sílé lára rẹ̀ kò jẹ́ kẹ́nìkan kan rò kò jẹ́ kẹ́nìkan kan rí tẹ́nìkan lẹ́tọ̀ọ́ ti rí lára rẹ̀ àwọn obìnrin rere nìyẹn o yóò sì máa sọ dúkìá ọkọ kò ní pé ńgbà tí ò ti sínlé kó wá ránṣẹ́ pa àwọn aráalé tiwọn ẹ wá kó ẹ wá kó ẹ wá kó gbogbo ẹ wá kó gbogbo ẹ kó kúkú sínlé obìnrin rere òun náà ni obìnrin tí ó máa ṣe gbogbo ntọ́lọ́mbá ni kò sí yóò sì máa jìnnà sí ntọ́lọ́mbá ni kò máa sí tán ọlọ́run kò sí àwọn obìnrin wa lóbìnrin rere àwọn obìnrin mùsùlùmí iná là ń gbọ́ yìí o ẹ jẹ́ á gbìyànjú láti jẹ́ obìnrin rere fáwọn ọkọ wa ó dùn máa pariwo ọkọ yín kò fẹ́ràn yín ọkọ yín ẹ̀tí ẹ̀ máa ń ti ń ṣe ọkọ yín ẹ̀tí ẹ̀ máa ń ti ń dà lórí rú kò ní pọ́n rólúwa rẹ̀ kò ní kéta fún yàn tóbìnrin rere lẹ́yìn náà jẹ́ sí i ṣé ẹ máa múra fọkọ yín gbogbo aṣọ tẹ ẹ nílé sọkọ lẹ ń wọ̀ fún ni àbí ńgbà tẹ ẹ bà jáde tẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin náà lọ́wọ́ àtọ́jọ́ pàṣọ tí wọ́n máa wọ̀ nílé wọ́n ń pè ní orúkọ kan wọ́n láṣọ yìí lẹ̀ aṣọ yìí lẹ̀ wọ́n máa wọ̀ tí wọ́n bá wà nílé gbogbo tìsàlẹ̀ àpàtì àwọn bóde kọ̀la ńgbà wọn bá jáde ńlẹ̀ ni wọn wàá wọsọ wọ́n múra dẹ́dẹ́dẹ́ èyí tọ́lọ̀ ní kẹ́ wọ̀ fọkọ ara ilẹ̀ ń wọ̀ fún lọ́fíńdà tó yẹ kẹ́ fi sásọ yín níwájú ọkọ yín kẹ́ ẹ fi sára tẹ́ bá jáde ṣẹbẹ́yìn mọ́gbà lò ẹlòmíì ò fi parapara tó yẹ pé tẹ́nìkan bá kọjá lẹ́gbẹ̀ẹ́ gan yóò tuntun wò tó obìnrin tọkọ sọpọ yá tó ní kíní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní a ah, tó o bá máa dáhùn mọlẹkọ ọmọ ṣépè fún ọtí ló fi mọ ó lè pè ń gan ló wò a'udhu billahi minash shaitani rajim obìnrin tí ó sọ dúkìá ọkọ ó ti ṣe fẹ́ bá dùn ọkọ pàdé obìnrin tó ń takùtà lọ́n tó ń takùtà nabi sallallahu alayhi wa alihi wa sallam tọkọ bá jẹ́ni tó lẹ́sìn ó ti ṣe fẹ́ fẹ́ràn rẹ̀ ẹni tí ó jẹ́ pé ntọ́lọ̀ ní kò ṣe ló ń jìnà sí ntọ́lọ̀ ní kò má ṣe ìní rọ́ọ̀lù ọkọ ti ṣe fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ó wá lọ́tọ̀dọ̀ Abdullah ibn Amr ابن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أخرجه مسلم الرباطن إلى يوم إيتوالو رجلين نالو إلى يوم سبحان الله الإمام مسلم لو بجادي وبني أجو بني ريري أنه تمسي في أجي الرباطن إلى تداجو إن جي islam wa fara mọ́ pé ká fẹ́ ju ìyàwó kan lọ bí tá a lè fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ni ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin ipò lè fẹ́ ìyàwó méjì ó lè fẹ́ mẹ́ta títí dórí mẹ́rin ṣùgbọ́n kò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ kò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ yàtọ̀ sí ẹni tó ṣe pé wọ́n bi léèrè wọ́n ló dàbí ìgbà tó ṣe pé ìyàwó yín ju mẹ́rin lọ ó ní bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ẹ́dógún péré ni a'udhu billahi minash shaitani rajim sí mẹ́ẹ̀ẹ́dógún tún ní péré ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lọ gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ wá wo bó ṣe fagbọn ọlọ́run bá ya ọ̀fẹ́ títí dórí mẹ́ẹ̀ẹ́dógún ó tún wá ní mẹ́ẹ̀ẹ́dógún péré ni. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ṣé ẹ̀rán ti pọ́ ipò fà á tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà tẹ́ ẹ fi fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. ṣebí ọ̀pọ̀ àìmọye ilé iná ló ti fọ́ nìsí látàrí báwọn bàbá tó jẹ́ pé wọ́n dá àwọn ilé yẹn lẹ̀ ti màámà tí wọ́n ta kò fi ọlọ́run nípa òǹkà ìyàwó tí wọ́n lè fẹ́. ẹlòmíì fẹ́yàwó méje ẹlòmíì fẹ́yàwó mẹ́fà ẹlòmíì fẹ́ mẹ́jọ ẹlòmíì ìyàwó rẹ̀ ò tiẹ̀ ní nọ́mbà wọ́n mú àmà ta kò ọlọ́run bóòlù ó sì fẹ́ jẹ́ mùsùlùmí gan nígbà tó ẹlẹ́dàá wá sófin. So tí wọ́n sì máa ń mà tọ̀ ń takò ó lè jẹ́ mùsùlùmí torí pé tùmọ̀ mùsùlùmí náà lẹ́ni tó ṣe pé ibi tọ́lọ̀ ní kó dúró ní odò ibi tọ́lọ̀ ní kò gbọ́dọ̀ tayọ kò ní tayọ bẹ̀ so ṣùgbọ́n ń ṣe tó wọ̀ ọ̀ ń tẹ́fẹ̀ẹ́ nù rẹ̀ wọ́n wá sọ pé mùsùlùmí ni ó yìí ṣe mùsùlùmí gidi akramakumullah ọ gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ìyàwó mẹ́rin gan kì í ṣe pé gbogbo èèyàn iná lọ lẹ́tọ̀ sí kó fẹ́ ìyàwó mẹ́rin májẹ̀mú tún dé ẹ̀hẹ́n torí pé ń bẹ́nu àwọn èèyàn torí pé tó bá bá ìyàwó kan lò lásán ó lè ṣe tọ́sẹ̀ mẹ́ta kára rẹ̀ tó tún jí pépé kó wọn tó bóbìnrin lò ọwọ́ akóyàwó mẹ́rin jọ sílé sọfẹ́ kó wọn jọ fún àwọn ará àdúgbò kí wọ́n máa bọ́ bá wọn sùn ní. èbí wọn lọ kóyàwó jọ ìwọ náà lọ́ọ́ máa ṣiṣẹ́ rẹ ẹ̀hẹ́n ó lágbára rí ọ̀ka kí wọ́n lọ kó wọn jọ sí èsè tí wọ́n nìkan lọ fẹ́ lómi tó fi jẹ́ pójú kòkòrò ló fi kóbìnrin jọ ọ̀ lágbára rẹ̀ bákan náà ó tún lágbára owó tó fi lè tọ́jú wọn èyí kan kóbìnrin jọ lórúkọ pọ́n kóbìnrin jọ obìnrin náà máa bọ́ra rẹ̀ ìwọ náà lọ́ọ́ máa bọ́ wọn bákan náà gbọ́dọ̀ lágbára láti ṣèdọ́gba láàrin wọn ìṣèdọ́gba nípa owó tó máa ń nálé wọn lórí oníkálukú wọn ló fún lóúnjẹ ó dá aṣọ sí wọn lọ́rùn ó pèsè ibi tí wọ́n máa gbé ó sì gbìyànjú láti rí ipò ṣèdọ́gba nípa oorun oníkálukú ní ọlọ́jọ́ tiẹ̀ tó wàá dọ̀ rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọba ti kú lọ́dọ̀ ilé ọbọ̀ tó bá ti kó lọ́dọ̀ yọ bọ́ sọ́dọ̀ rẹ̀ bó ṣe máa ṣẹnu títí tó ìdọ́jọ́ ọkù rẹ̀ àmọ́ pé ọwọ́ àìpé ya ńgbà tó ti fẹ́ yàwó kékeré ọ̀dọ̀ yàwó kékeré lọ wà ó ń lójú ọkọ àwọn ìyàwó kìíní kejì kẹta ti gbó níbo wọ́n ti gbó níbo wọ́n gbó sí wọn àgbò táwọn bá gbó ìwọ náà ti gbó dànù nítorí pé ìyàwó rẹ̀ kìíní bẹ́ńbẹ́ tó ọmọ bó ṣe rí ńgbà tó fẹ́ ìyàwó rẹ̀ kejì kẹta kẹrin ó wá sọ pé àwọn mẹ́ta ti gbó ẹlẹ́ẹ̀kẹrin nìkan ńlọ́wà lọ́mọge kálá ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà láwùjọ wa bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe náà tó bá ti fẹ́ ìyàwó kékeré òun ni lásán kàn mí àwọn nìkan ni wọ́n máa lọ bá àwọn ìyàwó kìíní kejì kẹta àwọn pa wọn tì ní àyàfi tí wọ́n máa ń rò pọ̀ mọ́wọ́ wọn ti tó wọn ìgbà náà ni wọ́n lọ sọ́dọ̀ wọn pa àwọn bá wọn ṣeré ìfẹ́ ah. iná lẹ́ǹfin ṣeré yìí torí pé lábẹ́ òfin ọlọ́run ẹ ti níyàwó méjì ẹ ti fi sọ́dọ̀ kàjù kan lọ́nu nínú àdìsí anábì sallallahu alayhi wa sallam ẹni yóò tó bá níyàwó méjì tó fi sọ́dọ̀ kàjù kan lọ yóò wà níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dagun ajẹ́pẹ́ ẹ̀kú palẹ̀ máa dídagun ẹ̀gbẹ́ yín o níjọ́ ọ̀gbẹ́ni alkiyama ní ìgbà tó ṣe pé ẹ̀ sí dọ́gba láàrin àwọn àyàwó tẹ́ ẹ lẹ́ẹ̀ni. akramakumullah ọ̀ràn èèyàn ló jẹ́ lórí ọkùnrin kó ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan àbí ọjọ́ méjì méjì iná rẹ̀ bá gbà pé ẹ̀ máa fún un ọjọ́ kọ̀ọ̀kan àbọ̀jọ́ méjì méjì rẹ̀ bá gbà pé ẹ̀ máa fún kódà kó ṣe pọ́sẹ̀ kọ̀ọ̀kan oníkálukú ọ̀gbà tiẹ̀ ẹni tó ju rẹ̀ dán àti ẹni tó ju rẹ̀ ti yẹ sẹ́gbẹ̀ẹ́ kan ìyàwó rẹ̀ náà ni wọ́n. pátá náà lọ́ mọ̀ lọ sọ́dọ̀ wọn. alhamdulilayi àmì àdúgbò fún ọlọ́run ọba ọlọ́run kí bá san olùwà ní ẹ̀sùn lóore láti kí ọ̀gá ńlá ni wọ́n bá a sọ látàárọ̀